ọba dẹ́dà òǹkún lọ́wọ́ ńgbà tí ń bẹ́ ńbẹ̀ ìgbà tí ó tò sí ńbẹ̀ náà mọ̀ òǹkún kọ́dà àbàwọ́ kan kọ̀ wọ nǹkan tó gbé wá ní ló fi jẹ́ pòdodo rẹ̀ ó sì ń sẹ́kù dóni ọba dẹ́rẹ́ àbáni sàlìkún kí ẹ rẹ àtìgẹ̀rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam àwọn aráalé rẹ̀ sọ àbá rẹ̀ àwọn wá gbà lódodo níjọba ìlẹ̀kí àmà ọ̀kẹ́ ànábì ọ̀kẹ́ ààrẹ ọ̀kẹ́ sọ̀hábà ọ̀wà tó kẹ́ ẹ̀ka pẹ̀lú wọn nínú ọ̀tọ̀ ọ̀kẹ́ pẹ̀lú ànábì jẹ́ wà ń bẹ́ o bàbá àti ìyàwó jẹ́ wọ́n wà ń bẹ́ o àwọn ayáwa àwọn ọmọ jẹ́ wọ́n wà ń bẹ́ àwọn àfa wa àwọn ọmọ ké wa àwọn ọ̀gá wa àwọn ọmọ ẹsẹ̀ wa àwọn ọmọ sùkú wa àwọn ọmọ olùkọ́ wa jẹ́ náà wà ń bẹ́ ọlọ́run dákòjọ́ wọn látàrí kẹsì rẹ àwọn bí ọ àwọn àna wa náà má yọ wọ́n lẹ̀ lẹ́yìn tó jẹ́ pé tí wọ́n bá sì ní èèyàn wá kọ́pọ̀ ìròjọ́ ń jọ́nà lọ́hùn kò síbi tí ó ti ràrùjàre ọ̀rọ̀ rẹ̀ ọjà yà ni bó ṣe wọ́n náà di fìyàwó Aisha yìí pé máa kí ṣàlẹ̀ fi sáà bá òdìbà ẹni ọlọ́run bá pè ká ìjọba àlùkí àmọ́ pé wá wí tẹnu rẹ ah wọ́n fẹ́ fi yà jẹ ni ọlọ́run dàkó sànú wa o mọ́sà sọ wa mi gbogbo lúkèrúgbó ọjọ́ gbogbo àlùkí àmọ́ járí ẹrù járí kóore járí dire ká fi pàdé rẹ̀ dáadáa jẹ́mọ́ níta bàbọ̀ àìkú mẹ́jẹ̀mọ́ àwa mùsùlùmí ẹ anábì òfin asorí jógun jógun ẹlẹ́kọ̀ọ́ ni wà ẹni rídà làwa we are readers àmọ́ hmm. kà lọtọ lọ́sì nípa atari nípa ọba àdẹ́dà kura ń bẹ́ ńlẹ̀ mélòó àti ìkà ń bẹ́ hadífù mẹ́mẹ́ mélòó àti ìkà ń bẹ́ mélòó làánú kúrá níbi ki àdífì tí fi wá máa sọ wípé ah àtúnṣe kọ́nà àwọn ti dẹ́nìkan lórí lórí mímbàrì tó sọ pé ń bá ti ọmọlá kú ní ìfẹ́ ọ ń gbọ́ pẹ̀lú ẹyẹ méje ìmáàmù kọ́ lẹ́jẹ̀ lójú ẹsẹ̀ ọ̀nùbẹ̀rẹ̀ lọ lọ́ọ̀bà mọ́ mẹ́ta sí ẹyẹ mẹ́tàlá ni méjì pupa mẹ́rin dúdú ìfẹ́ funfun ọlọ́run dákun ṣàánú wa iná lọ bá wa débì tó fi wá ń jẹ́ wípé àwa adẹ́sìn wa gangan mọ̀ òrìjínárì hmm. lọ́wọ́ wa yìí zaka tá à ń sọ̀rọ̀ rẹ̀ bọ́ yìí a ti sọ wípé hawalanul hawl ń bẹ́nu àwọn shuru rẹ̀ ṣùgbọ́n wá láà ní àwọn nǹkan kan kí ni àwọn ọdún kan ó pè ọ àwọn nǹkan kan wá ń bẹ táyọ̀ zàkà lórí wọn tó jẹ́ pé ọdún ò ní pé lórí tiwọn inú ẹ̀yìn nàtájú sá ìmà ẹran ní ìsìn ìmọ̀léwúrẹ́ e ń sí wọn tí ọba tí ìpè fọ́ọ̀tì àníyàn zàkà mẹ́ so àwa nírú ewúrẹ́ ìbáyìí afẹ́yọ̀ zàkà bóòrù zakawo láàyọ àwọn ń sọ̀rọ̀ ìfọ́ à táwọn ewúrẹ́ yìí tí wọ́n bá wá ń bímọ tí wọ́n bímọ tí ọmọ wọn bá yẹ lọ rẹ̀ wọ intaatu fi yọ méjì nínú rẹ̀ irú zaka eléyìí ọmọ ọmọ yẹn kìí ṣe pé àwọn aláǹlọ́hàn olè wà lórí wọn bákan náà sọ ń pa èrè tá a jẹ níbi ọjà tí à ìwà ń fẹ́ ojú wa sí pé ha àṣẹ ànàbí wa urusila rahmatan lil alamina hmm. wa urusila rahmatan lil alamina. wa urusila rahmatan lil alamina wa urusila rahmatan lil alamina. sallallahu alaihi wa sallama ọlọ́ni mọ̀rán kó lè jẹ́ ìkẹ́ gbogbo ayé ni wàlọ́hì bá níbi ìṣèjẹ́nu wàlọ́hì bí ìṣèjẹ́nu àríkáàzì olùfẹ́ sálàyé báyìí kí là ń pè ní àríkáàzì àríkáàzù húwà máa lón màdìfúnún filẹ̀ arúbí ní dáfúnilì jáhìlìyà húwà máa lón màdìfúnún filẹ̀ arúbí min dafni lijahiliya dúkìá góòdì ni flífà ni owó ni wọ́n bò ó mọ́lẹ̀ nígbà tí àwọn èèyàn ọ̀dọ́ náà mọ̀ ṣe ń ṣe nǹkan míì kí tí wọn ò ìsìláàmù ìní àti gbowó ìmọ́lẹ̀ ẹ̀sìn ti wá dé ẹ̀sìn gbọ́ sìlámù yìí ẹnìkan ní orúkọ mbẹ̀ ni o wọ́n gbogbo mẹ́lẹ̀ ni o ní bá wúlẹ̀ bó ṣe kàn nù kí lọ́kàn ọkàn òrù tí ẹ̀gbà ọ̀rùn bẹ́nu ẹ̀ òkà bẹ́ẹ̀ ìhùn bẹ́ẹ̀ ìsọ́mùsì ti dé ríkàzù nìyẹn ọwọ́ animanjem usoro tụrụ imbe lara rẹ̀ ịrụ ẹmbari nke yi bute jẹ pe afọ a pin meji lori ẹ apakan nife iwu ni a ni a maara rẹ a se ma ọ pin gọnima akwai inu zakaniwon oyu lara rẹ ni a fi ma n pe ni ketbon saheloni ise rọrọ tọ́lọ̀ sì ti dáadáa sí yàn fine kí ló ń tọ́ wà yọ ń bẹ̀ fa wájídùú yúkújù mínú humusa máa wà jádà one over five in torium tá a bá pín sí hundred twenty kan twenty percent ò ní yọ mẹ́rin twenty percent kí ni ó fi ṣe nígbà fáwọn gbogbo ó gbogbo ẹ lọ bí ten billion naira yóò yọ five percent arbatul akhmasi tó wá kù eighty ni ọjẹ ta ló ní liwajidihi ẹn tó rí e lónìí wà khumsu àríkàz àìnà yusrof ìntọ́wá jẹ́ 1.5 20% níbo ní lọ yóò máa lọ sọ́dọ̀ ìjọba ìlú tó bá jẹ́ pé àwa mùsùlùmí nìkan lájọ ń gbé yóò máa lọ sọ́dọ̀ ìjọba fa innahu fi bayti malil muslimin fa yusrafu min bayti malil muslimin fíìmà sọ́ọ̀lá àmà ọwà nù tíjọba tí wọ́n lò fóònù bóyá fẹ́ sọ̀nà bí kan ọ̀rẹ́sìn kan bí kan gbogbo owó tí wọ́n yọba project lọ ṣùgbẹ́ níyẹn torí kí níyẹn he oló ni agbọ́tọ̀ àmọ́sí tó kù ìyàtí tó kù oló ni sísọ̀rọ̀ lọ́kì bá mi lọ. ọwọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ díà kan ti wà tíjọba dálẹ̀ mínísírì kan ní oríṣiríṣi nǹkan báyìí ibẹ̀ ni ó wà gbé lọ. tó bó wá jẹ́ pé ìlú ọ̀dọ́ bẹ́ẹ̀ nílùú tí ń gbé wọn ò lè tó fúrú nǹkan báwọn ọwọ́ aríru rẹ̀ fa innahu yàtàsọ́rọ̀fù sí kìsìmọ́tì alá àsìnáàtì zaka yóò wà á lọ rè pin fún àwọn tọba adẹ́dà mẹ́ńṣẹ̀ pé wọ́n máa ń gba zaka hmm. yóò tún sàdé bẹ́ẹ̀ yóò sàdé bẹ́ẹ̀. وأرسل رحمة للعالمين وأرسل رحمة للعالمين ọ̀nà lọ́dẹ̀ mú ẹni tó bá jẹ́ pé ó rówó òun lọ́rọ̀ òdì hmm. ó jókòó lórí àga kan ìlú ló fi bẹ́ẹ̀ máa jẹ́ kí a máa lo kìnnì kan máa jẹ́ kìnnì kan dàtọ́ kìnnì kan ló fi ṣe ni o ẹgbẹ́kẹgbẹ́ ni o bákan ni o ọwọ́ àkówó jẹ nígbà wàá kó mẹ́ta ah, gbogbo tó ń lọ twenty billion mbẹ ṣùgbọ́n tó mbẹ kò ju ten million naira lọ ọwọ́ afẹ́ dá yòókù yọ lọ fúnjọba ìlú wọn tó bá jẹ́ wípé ìjọba yẹn fi ààyè pẹ́ńbá dẹ́rú ẹ̀ wò tó bá dà á lẹ̀ yóò lọ padà lù àlàáfíà ṣùgbọ́n tó wá jẹ́ pé ìlú tó wà wò ní sílẹ̀ ó sì tún wá sọ́dọ̀ ọlọ́run yóò tọ́ àlàáfíà òun iná tó lọ́lọ́run ọba tó fi ṣe àmírù olórí tí ó pè owó. ṣe é rí i pé ajìnlẹ̀sẹ̀ sí ìlú yìí. sáàfà àṣẹ lọ gbérú ẹ̀bà ìlú ilẹ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí. bóun ní ẹsẹ̀ ẹsẹ̀ ti ṣe tí ẹ̀mọye tó ni fifty billion naira àbí twenty billion naira ọwọ́ a rí i pé tó ti wà ń bẹ́yìí gbogbo ẹ̀tọ́ àwọn gbà tó pẹ̀lú òótọ́ tó dára rẹ̀ yìí ọlọ́run ten million naira ti owó ti ń bẹ. owó ẹ aa ẹmí aláwọ̀ èèyàn jí ti wò ní iná. lórí ká kẹ́kẹ́ pẹ́ nìkan jíwó kan jò nìkan kan lẹ́nìkan bá sì gbègége lé kọ̀ọ̀kan o mathematician lòun lọ́gbà gbégége lé gbégége lé ọwọ́ a sì pé sẹ́rẹ́ nìyí ohun ọ̀sán tó ti lò sẹ́yìn o kápẹ́njọ́ tí ń kéde epo jíwò yìí ni ẹ jẹ́ kí a sì yọ́ máa ná ten ten million naira lójoojúmọ́ fún hundred years ṣé èmi àbálá kẹyì tó ń tàn sí ilé jọmọ sixty years ìjọ náà. ó lè ọjọ́ ìdáko lọ kẹrọ wọ́n bẹ kí ẹgbẹ́ lórí bẹ́ẹ̀ ní ìjọba. Hmm. fine jẹ̀mọ́ra tọ́ba wá rí báyẹn tó jẹ́ pé tọ́ba ètò èlò rẹ̀ farẹ́ ẹ̀ hàn bí ẹni ọlọ́run wọ́n sọ tú báyẹn bí hmm. o. wọ́n sọ ọ́ dọ̀ràn Oh múlẹ̀. túbá ó di túbú. nítorí wípé àwọn tí wọ́n bá jọ ṣerú nǹkan yẹn táwọn ò túbá ẹ̀mí wọn ò ní tú sí hmm. wípé àárín àtọ́lọ̀ lọ̀rọ̀ yìí wà àwa ló fẹ́ sẹ́ẹ̀tì kódà nílùú ìbò ṣe tó dàrú tó yìí àwọn èèyàn ọgbọ̀nyé wípé ọ̀kan ni wọ́n fẹ́ lò èyí tí wọ́n fún ojú tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn lọ àwọn gẹ ni wọ́n fẹ́ mú. Hmm, hmm. Wa urusila. Rahmatan lil alamina. Wa أرسل رحمة للعالمين àwọn kan lè túbà òní kí ló bá débẹ̀ wọ́n dì ní àwọn sọ bá pé. wàláì tí a bẹ̀rẹ̀ ṣe prógámù ìtẹ́ mọ̀ gbọ́ èyí kò mọ̀ pé ah, kíjọba ọmọ sùn ni o ìjọ ti rí o. kọ́mọ sùn. bí nàìjíríà bí wọ́n ṣe ló ní ìdí kọ́mọ jẹ́ new nàìjíríà ó náà ní ìdí new citizen. Hmm àwọn ilé yọ ìyẹ́ lu o. gbẹ́dẹ̀ ń yọ kí ló jẹ́ ọ̀nà bá gbàsọ tuntun wọ̀ lónìí pé ọ̀dà mo ti jẹ́ wọ́n ti tún mi bí ẹ̀wọ́n ti gbẹ́nu mi náà tí ọ̀bà tí wọ́n bí ẹ̀ bá pààrọ̀ wọn. ọlọ́jọ́ ọmọ sẹ́kọ̀ọ́ sùkùl gan sọ̀rọ̀ jẹ́ ẹ tí wọ́n nìkan jíwò lù tí ẹ̀ máa ń wọ̀n báyìí pé àwọn ilé ìlójú àánú ebi bí ìgbà téèyàn fi fọ́ọ̀kì mú nǹkan ni búdò sànà òun gbé bọ̀ bọ̀ ọmọ tí ò tí ò kè látúkọ́dà ìyá rẹ̀ mọ̀ kọ́dà bá rẹ̀ mọ̀ wọ́n fi pẹ́ẹ́nì ilé lọ pé ẹ sọ pé àmì kólúwọ́ tọmọ ìsọ́nà tó bá dàgbà pẹ́ẹ́nì lọ́wọ́ rẹ̀ yìí lọ́mọ fi kó nàìjíríà lábùjá àwọn ẹ̀sìn ìsámìlẹ̀ hmm. nílùú tá a ti ń bẹ lọ́n kọjú ọ̀kọ́ sànú wa téèyàn bá mọ tójú àwọn èèyàn kan ta náà tí ẹ sá ọgbọ́n náà lọ́dọ̀ ọjọ́ gbèsè kó nta náà kó lè náà ní fámìlì òṣìṣẹ́ lọ́ta gbogbo wa parukọ̀ ní ẹ̀sádùn àfọ ilé oko wọn ní ẹgbẹ́ta tí fi lọ sí tíṣe nílùú èbò ọlọ́dàkọ̀ sànú wa hmm. àbíọ́ ni o ibi tá a dé ríkáàzù yìí èèyàn wá rí wípé kò sí tó fẹ́ gbé lọ ní èntọ́ jẹ́ èntọ́ lọ ń pin bẹ̀ twenty over hundred kọ́ nǹkan máa eighty yòókù olóni ṣùgbọ́n twenty kò síbi tí ó gbé lọ kò síbi tí ó gbé lọ kí ló wàá sí òun yóò lọ síwádìí tó bá bá fà tọ́kàn rẹ̀ balẹ̀ sí i àwọn oní ọmọ gbàzàká ó tó bá tó tẹ́rù bá tẹ́tù bà náà tí ọ̀rẹ́ yẹn kẹtọ́ da lójú kọ́ lọ bèrè ìdájọ́ gẹ́gẹ́ ọgbà ìdájọ́ ọwọ́ àpọ̀ọ́lẹ̀ ọba ìlú gbàzàká tí wọ́n sọ òní ọ̀wà lọ síṣẹ́ lábẹ́nu àwọn bọ̀ wàlí rìkáàzì ṣòro tó rìkáàzì tá ń sọ̀rọ̀ rẹ̀ onímọ̀díẹ̀mú alákọ̀ọ́kọ́ láàbùdà àǹtẹ̀mùhárọ̀ alárìkáàzì àlàmọ́tún tẹ̀dúlù àlá annahu máa lọ lilkufar a gbọ́dọ̀ rí àwọn àpẹẹrẹ kan níbi nítorí ẹnu ilẹ̀ tí ó máa sọ pé àwọn tí èé ṣe mùsùlùmí lánàá tí a ti sípò padà àwọn ni a ní àwọn níbo ni ó ṣe mẹ́lẹ́yìn karmuzin wasaniyati hmm. bí kéyàn orí kí wọ́n ya orí wọ́n fi ṣe bí ó sà àwọn súwàrín lìmùlùkìhìm àbí àwọn fọ́tò ọba ní ẹ̀sẹ̀ ẹ̀yà síbi àwùjúdù nùkúṣín lìmùlùkìhìm àbí àwọn nǹkan tí ẹni ọba kẹtì lórí níbi nǹkan fífín tí wọ́n fi ṣe bí àmì tí wọ́n fi ṣe tá a bá rí eléyìí tó dájú wípé dúkìá àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ti lọ ni. ríkázù nìyẹn amma ilam tẹ́fọ̀rọ̀ aléyìí alamatun tẹ̀dúlù aláàánáhu máa lọ́n lílùkùfà àràpàdà kankan mẹ́ kankan ajẹ́ wípé ìdájọ́ míì ni ó gbèrú irú ìdájọ́ àwọn mọ̀ lọ owó ilé ìbẹ́ni ìṣe wúbọ́de ó túkalẹ̀ bá a ṣe ń lápẹẹrẹ pé àwọn tí èsè mùsùlùmí láti ní ẹni látó rí àpẹẹrẹ pé kò sí àpẹẹrẹ àwọn kan onírú àmì wọn kan kú onírú àmì ìdájọ́ wò láàfún ilé onírú àmì ilé náà tún ní kí ni o ó ti nírú àmì o bákan náà èyí tó mú jáde nínú ilẹ̀ yìí ṣé àmà pa àti ní nǹkan tí zaka máa ń wọ̀ nínú goldi eighty five grams nínú sliver five nine five kóòdù ẹ̀ nu five ninety five grams fine àwa wo recovery. yìí ọ̀pọ̀ ju iye yìí lọ àdì pọ́blẹ́mù tó bá jẹ́ pọ́ bìlò ìntí zakawọ́n nu zawa ti fi ń dọ̀ kíláàsì lórí ẹ̀ àwọn àfáà fìmọ̀ ara wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ẹni ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà wípé ríkáàzù ríkáàzù ló kọ tí ń jẹ́ ẹni tá a bá rí wúnú lẹ̀ tá a mọ́jẹ̀mú tá a kà lẹ́yìn bá ti pé lórí rẹ̀ àyè tún máa dúró de pé èló ni kọ́dà kọ́ jẹ́ one million naira kó bílò bílò bílò bílò sí ní sàkàwọ̀ ìdájọ́ ti ẹ̀ dádúró lọ́tọ̀ ṣùgbọ́n yọ one over five fọlọ́ ìtìmọ̀ mẹ́rin ọ̀dà àwa ní gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún wa wípé àwọn tí èsì mùsùlùmí lánàá ní ẹni àwa rí wípé ó dúkìá pé mùsùlùmí náà lónìí tá a bá sì rà pẹ̀rẹ̀ pé mùsùlùmí lónìí afẹ́rẹ́ pẹ̀rẹ̀ àwọn ènìyàn rẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí lónìí lágbélé tọ́bọ̀ wá jẹ́ báwọn a jẹ́ pé a ti wá kó sínú nǹkan mi ilé ìní ọmọ wa sọ fún wa wípé alánàbí ìṣe wa orúsílẹ̀ rahmatan lil alamina wa orúsílẹ̀ rahmatan lil alamina. fa idha lam tadhar fi alamatun tadullu ala annahu malun lil kuffari láàyò àámọ́lù mọ̀ àámọ́ látàríkàn wà iná máa yọ àámọ́lù mọ̀ àámọ́ látàlúkọ́tọ̀ bí fàtí kọf lúkọ́tọ̀ fàṣíhà lọ́bọ̀ nìyẹn kọfún fàtí àníkà fún kí wọ́n láwá ń pè ní àlúkọ́tọ̀ àlúkọ́tọ̀ yìí ó ní ìrí nǹkan he. Eh? kí ni a mí pẹ̀lú ìrí nǹkan yìí ní tá a wá máa rí e oríṣi mẹ́ta wá ni nǹkan àkọ́kọ́ ní nǹkan oníyebíye lórí tó nítumọ̀ nǹkan ẹ̀kejì ní nǹkan abẹ̀mí tó lè dáyé ara rẹ̀ ṣe nǹkan kẹta ní nǹkan tí ó jẹ́ pé kò lè dára ṣe tàbí nǹkan tó jẹ́ wípé béèyàn mẹ́wàá kọjá náà èèyàn méje gẹ́lẹ́ méjì ìmọ̀ kó tó kẹ́nìkẹ́jọ ṣé n ta fi kí lọ wá pilẹ̀ eléyìí bákan náà hadith wo lọ báàkì wa lórí ọ̀rọ̀ rìkáàlì kátó kó sínú ibi tá a fẹ́ bọ̀ yìí ó ní hadith àbí yọ̀rọ̀ yọ̀rọ̀ wàlẹ̀ hadith mọ̀ kọ́nà fi sahih bal fi sahih hayy oríṣi ọlọ́run ti sọ̀rọ̀ bọ̀ ó ní al ajma'u jubarun wal bi'ru jubanun wal ma'adinu bi kasri dal tìsí má dánú wal ma'adinu jubarun وفي الركاز الخبز صلى الله عليه وسلم الأجماع gbogbo ẹran tí èèyàn bá máa dà jẹun káàkiri tí ó bẹ́ẹ̀ bóòdè lóru àbí bóòdè lọ́sàn-án tó wípé wọ́n síbi tí ń gbélẹ̀ tàbí afẹ́fẹ́ ń fẹ́ lọ́ba ya ọgbà tí wọ́n ṣe àwọn rẹ̀ wá wọ́n lọ jẹ nǹkan oní nǹkan à ó ń tọ̀ nǹkan gbà pé ọlọ́run lọ́bàdàn wò wá o. Hmm. jùbárún kò sí tí ẹlẹ́ran ọ̀sán o. kò gbẹ̀sán ṣáṣù kọ́rọ̀mù kọ́mù lọ. bákan náà wà nkánu máa màlíkù ha tọ́mọ wá jẹ́ pẹ̀ntọ́ lẹ́rán bẹ pẹ̀lú ẹran ọ yẹ kọ́ máa dà wọ́n báyìí pẹ̀lú ọgbọ́n rẹ̀ títí ń dà wọ́n ó ti mọ̀ pẹ́ẹ́n ti dé tòsí títì ọ yẹ kó dúró láàrin méjì àwọn ẹran bí ṣe ń nẹ síwájú kọ́mọ tẹ́lẹ̀tẹ̀ yìí wọ́n mọ̀ jáde láti inú igbó kò ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ abú ẹgbẹ́ kan ní mu mango mango lẹ́gbẹ̀ẹ́ bí gbọ́sọ́ wa làwọn ẹwà yàgò títì àti ọ̀rọ̀ àgbọ̀ pẹ̀lú kọ́ mi ti bọ̀ èèyàn mẹ́ta wá kú mẹ́ yọ sọ mi ṣe ẹ̀jẹ̀ wọn. Hmm. Islam yín mú yín wá ìsìláàmù ní mú ilé Wa wà oòrùn sí ilá rọ̀mọ̀tánì àlàmìnà wà oòrùn sí ilá rọ̀mọ̀tánì àlàmìnà tó bá wá jẹ́ pé bí ṣe ń dàwó ẹran yẹn lọ ìkan bí nínú wọn ọ wá fi ìbínú kó pàpàbò ayòkú náà wá ṣe ní bẹ́ẹ̀ náà lọ́fẹ́ mọ̀ àwọn náà ní ẹran bá fọ́n ó ní kàtìkàtìkàtìkàtì àti pọ̀ ní ọba kó nú agbó ègbó

tó bá jẹ́ pé àwọn erin òrùlé bóde àbọ̀sán ó ní nǹkan wá wà pẹ̀lú wọn olóòní ń dà wọ́n lọ ń dà wọ́n lọ ń dà wọ́n lọ fàǹfà fàlàtí rọ́gbọ́n mínú làwọn erin ìbá yarí ọlọ́run ọmọ ti rí ó ní kankan kò yóò nǹkan bí ṣe dúra ní kọ́dà wọ́n tó náà wọ́n tẹ̀ ń kù wọ́n tẹ̀ lẹ́sẹ̀ àfi pò lọ́bọ́nú gọ́tà làwọn ẹ̀ bá fọ́n bí ẹ ṣe ń karúgbó bí ẹ ń komidan act of God ni ẹ máa ń pè yẹn work of God sánmà nìyí o ti wá nílẹ̀ àwọn èèyàn pé ah, bàbá ẹlẹ́rìí ah, ó ṣe dáadáa pọ̀ kódà ó dúra ọlọ́ni òpó gan ẹ̀mí ìbá lọ sí wọ́n ti jẹ́rìí ẹ̀bá nínú tẹ̀lé ọ̀rẹ́ bí ìntànà bí n sọ nìyẹn o àlè àjùmáwù jù bá rún ìntànà hmm. bá lọ rè bàjẹ́ lẹ́yìn ìgbà tí ẹlẹ́ran ti sì kí torí pé in tí ò ṣe tí ò báyìí mà ní kò lè sọ̀rọ̀ kò ṣe é control tó bá àánú ọlọ́nà láti rí wọn sí bọ́ bá yarí ọ̀yarí gbénu bẹ́ẹ̀ náà sì ni ike ìṣẹ̀lẹ̀ nìkan o bóyá èèyàn ń ṣe ayé kò tọ́ níwàlẹ̀ ọkọ̀ yẹn lẹ́yìn jẹ wọ́n wá rí sá ah, olúwòrì sílẹ̀ gan-an ó ní ó máa ayò ó lọ́fẹ̀ẹ́nu já àwọn nǹkan ọ̀tún fẹ́nu já kọ́tì hmm. jùbárù ìtọ́lọ jẹun àbúwọ́ ọlọ́run ni o. ọ̀jẹ̀gbé ọ̀jẹ̀gbé lọ́bẹ̀ kádàrá. ọ̀jẹ̀gbé. ẹni tó ní nǹkan farada. fúnra bàbá ní ọlọ́run ra ẹran léyà hmm. àgbò ìfíìsàn tó ń ti wẹ̀. àfipọ̀ o lọ́ba jápò nínú ẹ̀sọ́ oúnjẹ bẹ̀ wájú ẹ̀. ọmọ ẹlẹ́yin àti hàù àtọ́mọ àtẹ́yìn ìlú ní máa ń dáhùn fòrú ẹ̀ ìlú lè máa bá ti ṣèwádìí tí wọ́n rí pé ẹran gan-an lọ́wọ́. ṣé bẹ́ẹ̀ ẹran kó lóko àwọn eléyìí ọ̀ràn tí ó gbé sọ́rùn ń tàn bí àbá ṣe mú ẹran dé ní tòótọ́ wọ́n so wọ́n wá ní sórí bó ṣe wà yìí ọ̀ràkọ́rà ní ń bẹ ń kùn rẹ̀ tó fi tóbi ìyàbá yìí ebi ìjọ́ mẹ́tọ́ pọ̀ ọlọ́run kò ṣe ilé yásìkò ṣẹ̀kan lẹ́rẹ́ ń dún torí bá lẹ́rẹ́ ń dún ìjọ kìíní lọ́jọ́ kejì nígbà tí wọ́n ta lẹ́rẹ́ bá jákùn eré ni wọ́n bá lọ bàbá dára o. <laughs> bàbá ló kọ́ sí bàbá ló kọ́ sí yóò. ṣùgbọ́n gbogbo tí ẹranko bá ṣe tọ́jẹ́ pé ìjẹranko lè ṣe àní gbé lórí olówó rẹ̀ níta ìsọ nìyẹn. wàlìbírù jù bá rú ẹni ọgbà kan gà sí ẹkù lélé rẹ̀ tí wọ́n wá sọ pé òun palágbá kí. ẹ tọ́ oko bẹ́ẹ̀ oko oko nù kòtò. yọ ọkọ̀ sẹ́ẹ̀ lẹ́kùlẹ̀ lẹ́kùlẹ̀. Ah, ah, ah ọwá ni ẹ báyìí ní ìsìn wọn kò gbé ọ lọ sí ìtùnà. ta ni ó gbé ọ. <laughs> ẹni kò gbé ọ. jùbárù abínú kò sèkè tó tọ ọwọ́ sẹ o níbo lọgbẹ ṣiṣẹ. ẹkùlé rẹ ẹkùlé ní nǹkan kí ni òwá débẹ̀. ọgbà hmm. kò tò sínú oko rẹ ọgbà fi máa dìbò àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́kọ́ bẹ̀ jùbárù wàlìmáàdínù jùbárù ẹni ọba lóko títí ń gbẹ́ nǹkan àlùmọ́ọ́nì lẹ́yìn kan bá débẹ̀ ọ̀lọ́kọ́ bẹ̀ kí ló dé ó lóun fẹ́ pò kété ah. ibi tó ń sì lè dérè àfi hóyì jùbárún wàfíìrì káàzì lè hómùsù àdéhìsì sọ ìka kọ́mọ wá nígbẹ̀rẹ̀ lọ ẹ̀ ń tọ́ bá rí nǹkan kankan he lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí jọ̀hún tó wáá jówó ńlá góòdì ní ní òru ní o sílífà ní bẹ́ẹ̀ ní o iyùn ní o kìnnìkan ní o ìgbà wo ní o yọ́ọ́ máa yọ one over five fún ọba adẹ́dà bẹ́ẹ̀ olóní yòókù o. táwọn méjèèjì ọba ti wá pé lúkọ́tọ̀ ni ọmọ ẹjẹ́ kí wọ́n ní lúkọ́tọ̀ ẹjẹ́ alọ sínú sọ̀yìn haid nínú hadith zayd ibn khalid al-juwani ah, radiyallahu ta'ala bọ̀ nígbà nàbí rí pọ̀ o àdàbí òsínmi o ah, àdàbí kòkòsínmi tẹ́ ìdánilá yẹ o kọ̀ọ̀fọ́ o òdodo tọ́lọ̀ ọba fún yìí ní polongo. wà ursila rahmatan lil alamina wà ursila rahmatan lil alamina. lẹ́kítọ́rà ni ànábì o. sallallahu alaihi wasallam. wàláì lẹ́kítọ́rà ni ànábì. lẹ́kítọ́rà ni sẹ́rẹ̀. lẹ́kítọ́rà ni o. kò ogun. ìmọ̀ ẹ sí àwòyẹ létí mi. Hmm, ó sọ ọlọ́run wà ani lókọtọ̀ ó nílé ànábì mọ́ kàn lọ náà ni mọ́ sọ̀kalẹ̀ láàbí jí wòrò dù ní dàjí lọ́kọjá wa lápẹjúwe láti Àbújá kí n pé ń fọ̀nà báyìí mọ́ kàn rí báàgì ńlẹ̀ ni kí ẹ dọ́là lòkúnú ẹ̀ ah, mo wo imọ̀ wọ̀n kò sẹ́yìn tó rí mi mo wá gbé kí ìdájọ́ rẹ̀ ṣe lọ́ọ́ máa ná ni nínú ìlú oníbẹ̀ẹ̀ni tọ́lọ́bà tó níjọ́yè oníbẹ̀ẹ̀ni láìṣẹ́ ní ugbó láìṣẹ́ bí à ó sọ́lọ́ ni àrífà sẹ́nẹ̀tẹ̀l tọ́ ọba ló rírú ẹ̀ àrífà sẹ́nẹ̀tẹ̀l fún márif ìfáàsọ̀hà wà wíká àhà ìwọ gangan kọ́kọ́ marú kọ́lọ̀ okùn tí wọ́n fi dé báàgì lẹ́nu mọ́rú kọ́lọ̀ báàgì o mọ́rú kọ́lọ̀ síìpù rẹ̀ bákan náà sì mọ́rú ibi tí ó gbé nǹkan sí gangan tó ọba ti àmà fún ma àrífọ́ àsánàtà ọ máa wá polongo pé mo rí owó tí wọ́n gbé inú àpò báyìí báyìí o kọ́dà dọ́là ní oṣù gbẹ́ni ìsọyé rẹ̀ ìrìnsọkọ́lọ́ àpò ọ máa wá ṣe báwọn títí tẹ́ rẹ̀ tó ní fòdìdí ọdún kan. ọgbàṣẹ́ níbo ni ó ti wá máa kéde láàbúdà àyúmùlì náà sí ìmọ̀jẹ́ ní ìgbà níbi àwọn èèyàn bá máa kó jọ sí ni o kìí ṣe fún ògbòrò lẹ́yìn ò lọlé bí àrùn bá ti ásùn níbi àgbo kan láàbọ̀ wájú ta rẹ̀ ọ̀rọ̀ sọ̀tọ̀ gara lórí ọ̀bọ̀ gbòòrò oògùn gbọ́ rẹ̀ wàláì dọ́là ní o. ibo <laughs> ni ó ti máa polówó ẹ̀ sí ìmọ̀jẹ́ ní ìgbà níbi táwọn èèyàn bá máa kó jọ sí níbo. ka àbúwábìl masajid táwọn bá ti ń kírun jàmáà tán yóò pààyàn lọ́jọ́ àti ẹ̀ ojú ọ̀sẹ̀ yóò bọ̀ sàkà lọ́ta yóò bọ̀ jẹ̀mẹ́ ìdákun ẹgbẹ́ jẹ́ sòfò mo kàtí mo gbé o owó ìsìpọ̀ díẹ̀ onírú báàgì tó wà onírú kọ́lọ̀ báàgì ọ̀hún ẹ̀dákun ẹ̀ńtọ́ wáyé pò lọ́ba ní kọ́ o. ìyẹn ń jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ sí ìjọun wọ́n lè àtúwà tàbí kọ́ máa lọ sọ́jà à ń sọ eléyìí ẹ̀sìn yóò mọ̀ kéde báwọn ṣùgbọ́n nígbà tàyé ti chéńjì báyìí kọ́mọ bọ̀ orí fẹ́yẹ́ ẹ̀ yóò wà sílẹ̀ ìdáhà sórí rédíò làwọn yóò mọ̀ wá pè wọlé àwọn ẹgbọ́dọ̀ ìbá jẹ bí sáàdì ìjẹgbọ́dọ̀ fún níbi ẹ yọ̀ràn lọ́rùn rẹ̀ ó ló ẹ kẹrẹ bá gbowó kẹta bí lọ́wọ́ rẹ̀ torí pé ó fẹ́ tọ́ra ní. ọ̀rọ̀ sí làárọ̀ àmàdá lílẹ̀ àlàmì náà wà owó olówó tó sátà bí ìdí ó wà ní ọlọ́mú yàn pé ránṣọ́ nǹkan wa mọ̀ mú wa kọ́ wá pè lẹ́sìn rẹ̀ owó olówó nù ọ banditry is not allowed in Islam mm. banditry is not permissible in Islam. Yeah. وأرسل رحمة للعالمين وأرسل رحمة للعالمين kó sáàjẹ́kẹ̀ fún kó rí ẹ̀ wallahi kò síbi tí àwọn sàbẹ́ ti gba ẹgbàwá àdìsí kan wá pé bí ṣe máa ń sọ tó àdìbí ìwájú kò dọ́kàn ní wàá rún aṣọ ọmọra nítorí pé gbogbo tí ń já ayé ní ọ̀rá nàbí sí aṣọ ayé lò náà ayé kan náà wà lẹ́ àdìbí òrùn sọmọra yìí inú ọ̀fàdúrà ní ìyàwó iṣẹ́ pé táà bá gbóúnjẹ wá aṣọ èyí iṣẹ́ àjọrí táàbí wọ́n sọ̀rọ̀ yóò rí kẹ̀ oúnjẹ tí ó bá gbé wọ́n táàbí ọ̀fẹ́ jẹ yóò rí kẹ̀ ìyàwó iṣẹ́ ní bá gbóúnjẹ fún máa táàbí ọ̀bá ti fẹ́ jẹ yóò ní ẹwà gbé kọ́dà kò gbóúnjẹ rí torí pé wẹ́rẹ́ hmm. oúnjẹ oúnjẹ kẹfọ́ oúnjẹ sóòdì ọmọ wa dúnyàn lọ́rùn orí ọmọ pààyàn orí ọmọ kọ́ bẹ́ẹ̀ kí lọ sínú òtútù. banditry is out of Islam. bó ti rí bàbá. wà á rúsílà rọ́mọ̀tà nílẹ̀ àlàmì náà wí wà á rúsílà rọ́mọ̀tà nílẹ̀ àlàmì náà. owó olówó rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ gbọ̀ngàn gíríkà sẹ́lú bí o ẹ̀ríkà gbọ́ kẹ́ ọwọ́ àlọ́ bíṣọ̀ gbogbo ẹ̀ bá fẹ́ràn fún ọmọ ẹ̀ kọ́ lọ túbá o kọ́ lọ túbá o ẹ̀ sì wọ ayé tàgbé àní àní nàìjíríà náà ní ìdí sísìn tuntun ẹ̀jẹ̀ àjọ sọ́là yàrá wa kéèyàn wa lọ kọ́ bọ̀ báyìí iṣẹ́ náà ní wáàkì kèrì iṣẹ́ bàbá náà olórí àǹtí náà ìgbà wọn kò sásọ ọdẹ ní sọ́ọ̀tì tọ́wọ́ òkè wọ́n jẹ gbèsè ni kọ́dà níjọ́ tí òbòde lè aṣọ méjìlélókù lọ́rùn rẹ̀ èyí tí mẹ́lá ti tọ́wọ́ ọ̀rùn lọ́ba sì lọ́ba nǹkan kan kan kan àbí ọdẹgbẹ ui kókó ọwọ́ kankan lọ́ba sí rí ah, báàgì rí nígbà tí olùbáàgì lọ́ba sí rí dọ́là ọwọ́ ah! wò pé ah, tí n bá jẹ́ kí n tó mọ sáré lọ sí ìfẹ̀yìn àbí kẹrin kí ni wọ́n mọ dàbí ẹni wípé ń pẹ́ jẹ́ ń kọ́kọ́ lọ lé náà kí n sọ fún dádì ìgbà tí wọ́n mèmí tọ́ba wá di bí ọ̀tọ́ la pọ̀ sásọ wà láì wọlé parọ́ ọba àmọ́júmọ́ nínú ilé mi nílùú tá à ń gbé yìí. kí ló pọ̀ lọ́fẹ́ sí. pé a ah, fún ẹlẹ́jì lára rẹ̀ èrè tọ́lọ́ la jẹ gẹ́gẹ́ ló lọ bó wáyé. ọlọ́run gan ló bá ní mú wálé. ọlọ́run lọ́jọ́ bá a jọ lọ àdúrà bá a kí ni. bá a tẹ̀sí ìṣòro bá dùn rẹ̀ gbà. ẹ bá jọ mi lé òbóde o. òbóde ẹ bẹ bẹ. bẹ́ẹ̀ ló tún gbé owó mọ́ra ló fi rọrí. ní ìrọ̀rùn kí ó ti bá bàbà jẹ́ ó ti bá yàjẹ́ pé ẹ wò àdìjà máa yẹ ọ bàjẹ́ ṣé ibi tí mo wá gbé wálé ìgbà tí mo ṣe ni. <laughs> ọmọ wa wò pé mọ́ bèèrè bí àti dádì rẹ̀ ọkàn bí ọ̀balẹ̀ sí lọ́wọ́ àlọ́ pẹ́dà ọwọ́ àti sórí ìgbèrè eléyìí o ẹ̀tọ́ tọ́lọ̀ wí adébìnrin àrọ̀ gbé kalẹ̀ ní ah. ìsì dùn lórí ọdún kan ní ìgbìmọ̀ pariwo wo ni tẹ̀fíù ìyá ní ọjà tẹ́ lọ kí sáré ní bàbá lọ sọ fún ìyá pé mọ́wọ́ rẹ̀ trillion five ni èmi ní ìrànlọ́mọ́ ìdí wọn náà lọ́gbọ̀n jẹ sáàjẹ oúnjẹ ní àti ẹ̀kọ́ lálẹ́ yìí o. ẹ̀fọn yìí mi rìn dáa. wọ́n dà kan sí inú ọjọ́ <laughs> lọ́sùn lọ́rọ̀ òun bàbá àti ìyàwó ti gbé owó ó súnmọ́ wọn mẹ́gbẹ́ lu mọ́ ní orí tí owó bí sísọ wa yẹ kó rí bẹ́ẹ̀ ah. ẹ wá wo tàbí wàá wílẹ̀ máa náwó kẹfẹ́ mi pé mùsùlùmí náà kí sẹ́ni yọ ọmọ nàìjíríà mọ̀ bá wí o gbogbo wa mọ̀ ń bá sọ̀rọ̀ gbogbo wa ẹ̀yẹ tó bá jẹun kiri kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kò ní gbàgbọ́ ní kò ní gbàgbọ́ ní báíbù nígbà tí ẹ̀gbọ́n bá dé ìkìrí ìsìn káàkiri bí ẹ ṣe mú fúlàní tọ́lé mú yorùbá bí ẹ ṣe mú ibò kẹ̀mọ́ haúsá hmm. ṣé kò sí fọ́jú wọ́n mú òyìn wọ́n gbèdé nìyà wọ́n ní kí wọ́n lọ mọ́ lọ́nu ní kọ́ sànú wa ẹ jẹ́ àpàrẹ̀sọ̀dọ̀ ọlọ́run ká fún òótọ́ bára wa lò òótọ́ náà là ń sọ pé àbúrò burúkú mi bọ́ọ̀lù nìyá rẹ̀ ta ọgbọ́dún tán apẹ̀rẹ̀ góòlù kẹ́bí gbé lọ́dún lẹ́yìn sọ́lọ̀ gbọ́dún lẹ́yìn padà ní owó wálé nù owó wálé ní ṣe bí táwọn ọmọ yahoo lẹ́wù wílò hmm. wípé àwọn ìbò tí wọ́n kó ọba àwọn lẹ́rú hmm. bàbá rẹ̀ wù ní ẹkú lẹ́rú bàbá rẹ̀ wù ní ẹkú lẹ́rú ẹgbẹ̀ ah, lẹ́wọ̀ àjàjàgbára àjàjàgbára owó àwọn lọ wálé. Ah. jẹ̀mọ́ à ah, àwọn bọ̀ tọ́ba ti ẹjọ́ wípé eléyìí ni bíyìnbí láì tààlà àdéhìí ìlàwọ̀ àfọ́ torí pé àsìkò béèrè ti tó báyìí àti sínú tẹ́gbìn ìsìnkẹ́ mẹ́ tó bá dijọ́ mẹ́jọ àdìsí bàbá sọ àfihàn zaidu ibn khali alijuwani ní nǹkan mẹ́ta ní ẹ̀mẹ́rin wọ́n sọ̀sọ́nà ha jẹ́mọ́ anabi da. wà á rusila rahmatan lil alamina wà á rusila rahmatan lil alamina. ọlọ́run àdúpẹ́ o. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر كبير الله بني صلاة فعلي صحيح ولا لا إله إلا الله ما جاء صوتا بي يولون سين بكي أما بويي dákun jọ bambam mọjọ lula káyé ọlá ìgbè méjì ọlọ́run jẹ ẹsẹ pẹ ọlá ìníkù ọlọ́run wa orísìlá rahmatan lil alamin wàlá oríire tó ga tí ó ọ̀kan kan ṣáájú rẹ̀ kò lè lè sí mi lẹ́yìn ẹ̀ láìláì òun ní ríran tọ́lọ́run rà nàbí tíya ó tún wá jẹ́ àwọn àánú ẹ̀ tí ọgbà fún. Wa alaykum assalam wa rahmatullah. Ẹ kú sí ọlọ́run ojú òní tí ọlọ́run lẹ́sàn-án rẹ̀. Ó bá wá ṣẹlẹ̀ yìí pé èèyàn ríru owó bẹ́ẹ̀ yé. Ẹ ṣe bàbá. tẹ́nìkan wá pààrọ̀ pẹ́tọ̀ òun Ìbéèrè yẹn gangan, kí yẹn gé lójú ọ̀nà, ẹ ní ẹtú béèrè yẹn béèrè, àkọ́kọ́. pààrọ̀ tọrọ kílèmù owó òun kìí sì tóun ló ní ẹlẹ́gẹ̀ẹ́jì kan bàbá ojú ò ní tí bàbá bó tẹ̀ pé alápàdà síbi àdéhìí ìjọ mẹ́jọ bí ìdí láì tààlà tá a fọ ẹnì kan ò lè wá kó rí irọ́ pa àdúgbò asalaam sọ wípé ìrìf fùmáàrìf ìfáàsọ̀ ha wà òun ni ibi tí ó gbé nǹkan sí bóyá nu òrù ni o bóyá nu báàgì ni o bóyá nu ọ̀rá ni o bóyá nu aṣọ ni o wàwíká àtòkùn tí ó fi dé nǹkan lẹ́nu ọkùnrin lè túmọ̀ zipu ní ntayé dà ní ìsìn hmm. tó pé tí ó fi ń fi nǹkan pamọ́ jọ làbí ti ṣàlàyé ó ní àyè ọ̀dẹ̀ kéńjì ọkàn lè jẹ́ pé àwòrán mi ló gbé wá ni. bàbá nígbà tí ó dè lọ́ba nípò ló ń lówó wọ́n ní kí ni kọ́lọ̀ báàgì ẹ̀ ó ní green ó ní ẹgbàá kí kọ́lọ̀ zipu ẹ̀ ó ní black wọ́n ní ẹgbàá ó wá jẹ́lò ní olú ìkànjú tó ti ẹ̀ fi ń kó gbogbo ẹ̀ ó ní ẹ̀ṣẹ́ o inú bọ́kẹ́tì làwọn ti rówó. ọlọ́njọ́. àbá gbogbo eléyìí ò náà. lọ́rọ̀ bá tán. ẹ à sọ́lọ́ lọ́lá. rọ́mọdá nílẹ̀ àlàbí náà. wà ó sílà rọ́mọdá nílẹ̀ àlàmí náà. jókà yẹn wà lọ́wọ́ ẹni tó ń lówó. wọ́n sọ àkàtò. kí lórúkọ yín o níbo lẹ ti ń pè kí ni ìbéèrè yín. pẹ̀lú. mazid. mazid. mazid ìdílé khair. Allah akbar. Naam. Àmọ́ ní mọ́sídìí ẹ ní irun tẹ́ fi rọrọ̀ yanjú o sùúrù ni ẹ ní o mọ́sálásí tá a bá fẹ́ ṣàtúnṣe rẹ̀ nílùú yìí ìdájọ́ rẹ̀ pẹ́ka o mọ́sálásí kò sí ní under control ìjọba àfi tí wọ́n bá ti ń tí ọ̀dà bẹ̀ ìjọba ó tó dá sí o ìjọba ọ̀dà sí mọ́sálásí nígbà sí wípé àwọn ti ní ọ́fíìsì tí wọ́n mọ̀ èèyàn máa mọ̀ ṣùgbọ́n wọ́n dá sí nígbà sí pé àwọn làwọn ń pàṣẹ lórí gbogbo wa ẹ má ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ẹ má dá lùrú láti mọ́sálásí yín ṣùgbọ́n èmi mọ kọ́mọ́sálásí mi èmi náà ní màá sì bá mọ̀ mẹ́ ìjọba ọ̀bá wa dá sí yìí o so ẹ mọ̀ tà mọ́sálásí sẹ́nìkan lọ́ọ́ dakọ́ àwọn àgbàgbà mọ́sálásí ẹ̀ kọ́kọ́ lọ rí hàn àwọn ọ̀dọ́ ẹ má máa hùwà ìjọ àbáríbi níbi ìwọlẹ̀ yìí ti máa ń bà jẹ́ pọ̀ o ibi náà ṣẹ́jú ebi tó tẹ̀yìn rí bínú ṣẹ́jọ́ ní ẹ̀sìn sì rí ẹni tẹ́ fẹ́ lọ bá tẹ́ fẹ́ kọ̀ǹtò tọ̀ kọ́mọ́sálásí yìí bí bàbá rẹ̀ ṣe kírun bẹ̀sẹ̀ jáde lọ yẹnu iye jésù ọkọ̀ ọmọ ìgbébà ni pé wà ọ̀gbẹ́ni bàbá ẹni fẹ́ sọ pé ti wà nínú náà sọ pé gbòòrò tó kí orí yíma mo ṣe kí náà ìjẹ́fẹ́ ìjẹ́m sùúrù tó bá jẹ́ pé àjọ ní náà ni ká tó yẹ ká sọ ká sì wẹni tí ó bá sọ̀rọ̀ lọ́dọ̀ tó gbà dáa káàfì ara rẹ̀ lé ebi dààmú lo àlìkè àmọ́ náà ọ̀dà ká ń fẹ́ bùbùkù mọ́ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rẹ́ wọlé kalẹ̀ àwọn ah, tí bá ìrànlọ́ tó bá jẹ́ pé náà rí. ẹ̀jẹ̀ kọ́ ọmọ rẹ̀ ní tẹ̀yìn sọ yìí ẹ̀ kápẹ́ náà ní ọ̀tẹ̀ lọ́rùn. àgbékalẹ̀ ní. so bákan fi kú. àgbékalẹ̀ lẹ́nu kí lórúkọ yín o kí ni ìbéèrè yín láti bọ̀lẹ̀ tí ń pè é. àkọ́kọ́ dì láti mọ̀ ana ẹni ṣe kò ní di pé kí ni. pẹ̀lú sí situation ti kọ́ńtì ìdéhùn tí wọ́n ní wá ká onítàn mọ́ni tí wọ́n ní fún wa. ok. ṣẹlẹ̀ bá kéde fún òun owó rẹ̀. ẹni mi béèrè wípé nígbà tí ẹnìyẹn bá rówó he tó wá gbé pamọ́ eh. pẹ̀lú tí ìlú ń wí nìsín ṣé wọn ní wá kà mọ́ lékè. <laughs> pẹ̀lú tí lù ń wí ẹ̀yìn ẹjọ́ ìjọ mẹ́jọ irú owó nǹkan ò lè anábì ń sọ ni pé jẹ́mọ́ ẹ̀ tí ìgbé mọ̀ ni anábì ń sọ wípé kó o tó lè pọ̀ òrí ẹni tó lówó yìí pọ̀ ọ̀nà yóò lọ́dún kẹ́lẹ́ rẹ̀ sólì sẹ́yìn bẹ́ẹ̀. Hmm. Hello. Assalamu alaikum. Wa alaikum ẹjọ́ ọlọ́ba àṣírára fún àwọn ṣètò àtẹ̀yìn náà mo ní ìbéèrè lórí ìmọ̀ dòwòpọ̀ pẹ̀lú ẹlòmíì àbí iléeṣẹ́ tó ti tó ti wà established tó wá jẹ́ pé afẹ́jọ kówó pọ̀ láti fi ṣe òwò kan tó sì jẹ́ pé owó táwọn ẹnì kejì fẹ́ kólé àbẹ́nì kẹta ó jẹ́ owó èlé kò ṣe pé èèyàn tọpinpin wọn débẹ̀ àwọn náà nìyí wọ́n ṣàlàyé pé ibi táwọn ti ń rówó ni àbí owó tí company fi operate ṣé ó tọ́ ṣó tọ́ kí èèyàn bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ dòwò pọ̀ àbí kéèyàn dá sí irú irú òwò bẹ́ẹ̀ lọ́kọ̀lọ́ kẹ́. ìbéèrè wọn ni wípé tí èèyàn bá fẹ́ ṣòwò papọ̀ pẹ̀lú àwọn èèyàn kan bí èèyàn méjì mẹ́ta téèyàn wá rí wípé èkìṣe pé èèyàn tọpinpin wọn ṣùgbọ́n ìkánnù wọn èèyàn wá rí pé owó èlé lówó tó fẹ́ kó lẹ̀ ìgbésẹ̀ ìyẹn lè bá irú èèyàn bẹ́ẹ̀ dókòpọ̀ bẹ́ẹ̀ àdùn. ẹ sọ́ra yín o ọlọ́run ìjọba yín ọlọ o. hello. hello sàlámù aleykum ọ̀sán ọ̀sán. wọ́n ti sọ̀rọ̀ ọ̀sán. kí lorúkọ yín. ọmọ àtọ́lẹ́ sọ̀rọ̀ láti orí gẹ́gẹ́. ìbéèrè yín. ìbéèrè sí i pé ìyàwó ní ẹni tí àyè ẹ̀bá máa ń já ìyàwó wà ní ìsìláàmù kan sí wípé wọ́n ní kéèyàn gbé ẹ̀kọ́ kalẹ̀ kéèyàn wá ti ọ̀bẹ bọ́ná kó wá fi ọ̀bẹ yẹn gé ẹ̀kọ́ yẹn sí ọ̀nà méje kó fẹnu gbẹ̀jẹ̀ àbú tó wá jẹ́ ọkọ wọn wá sọ ìjà ó sọ ní ilé mi jíde ẹlẹ́bọ ni ọ̀rọ̀ abọ́ àdàrú ìyàdúrà wo ni èèyàn lè máa ṣe ọlọ́bùnrin sí ilẹ̀ láìláì ṣẹ́ni gbogbo ẹni tí pàyàbá máa ń mú kọ́kọ́ wà ní àtọ́lọ́ọ̀nà sọ náà máa dẹ́rù bẹ́lù mi sọ náà máa pẹ̀lú mi láyà kí ni bóòlù ṣe ń bọ́ lọ́wọ́ ọba rẹ̀ lò wọ́n wá rí pé níwọ̀n ọba bọ́lọ̀ ṣe fóònù ní àǹfààní kò dúró tọ́lọ́wọ́ ọba òun páyà rẹ̀ bó ṣe kó wọ́n páyà rẹ̀ ẹ̀yọ́ a wà padà síbi ayàtọ̀ lọ́sọ̀ wípé wàhálà náà wà nàkó bí ṣe yín mẹ́lẹ̀ kọ́ ọlọ́ọ̀ni gbà mí lọ́ra tá a fi máa ń dẹ́yìn ẹ̀dá wò a máa ń dẹ̀ payà sí gbà mí ẹlọ́ọ̀ ló dé ẹ kèé sẹ́ẹ̀kọ́ ló dé kèé sì sí ọ̀bẹ gbóná ẹ wà dojúkọ bá dẹ́dà jẹ́mọ́ ẹ̀ dákun ẹ̀rù ń bá wọn náà ní Australia àwọn ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ kí lọ́mọ ẹ̀sẹ̀ lè fà á dẹ́wò báyìí bó o ní sẹ́ ẹ̀rù ń bá wọn náà nílùú tí wọ́n ti wọn ọ̀mọ ti ń jẹ́kọ̀ọ́ so bèlè pé wọ́n kì í ọbẹ̀ iná so ọwọ́ àdá pọ̀ kẹ́ ẹ̀ máa sọ pé Allahumma stur awrati wa amin rawaati ọlọ́run ọba dákan basiri mi láyé àtàlìkíámà sì sẹ́bílẹ̀ ní ìfọkànbalẹ̀ alọ́mọ̀stúr àwòrọ́tì wà ámín rọ̀wàátì lẹ́ẹ̀kan sí alọ́mọ̀stúr àwòrọ́tì wà ámín rọ̀wàátì. barakallahu fikum. jazakumullahu khairan. zero seven zero nine zero seven zero five five zero zero zero nine four nine. hello sir. hello kí lorúkọ yín o wọlé tí ń tẹ́ kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì ni mo béèrè lẹ́ẹ̀kan sá. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì kọ̀tọ̀ ní ìsìlámù bẹ́ẹ̀ o mùsùlùmí èta tẹ́tẹ́ o nítàdé bí fáwọn sórí ẹ̀ nìyẹn o. ayé sogún dogójì lọ́nà tọ́lọ́wọ́ bọ̀ yọ̀nú sí o. a ní ti ń darí wa o òfin ọlọ́run darí wa o ọlọ́run jọ ọlọ́run dákun o bàbá kojọ tẹ́lẹ̀ àlè fàràmàkà sí fúnra wa o ọlọ́run dákun o jazakumullahu khairan. zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí alóláǹfààní àti èkè wá sí so nìyẹn. bákan náà tí àbá gbàgbé a rí pé a sọ fún wa níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé ètò yìí ó ti ní bùkátà sí onígbọ̀wọ́ kan tí ó kan ẹnìkan tó wà nílẹ̀ ẹ̀yin rédíò yìí yẹn sílẹ̀ wọ́n sọ lórúkọ yẹn òun láti ń pè kí ni bẹ́ẹ̀ rẹ̀. báràkà láti jálókè ẹjọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ àwọn ọ̀gbọ́n pé àṣàrò lèyìn lè máa ṣe sí bẹ́ẹ̀ um, bá ètò máa ń gbàgbé nǹkan ṣá. ẹ máa pọ̀n rọ́bì zidi ní ìlímà ẹ sì máa jẹ́ pé ntọ́ jẹ́ àlálì lẹ́nu ẹ máa jàrà mú ọlọ́run ní ìfisẹ́mi àti lẹ́nu rọ́bì zidni ilma ẹ̀sìn máa jẹ́ ní tẹ́ẹ̀mà jẹ́ ó pure. so gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ nípa wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ kan so ẹnìkan tí wọ́n wà nílẹ̀ òun náà ní tọkọtaya tí ọlọ́run bá ní dúró tí wọ́n ti lè fi wálé ńgbà kọ̀ọ̀kan. àwọn àlejò. wọ́n kò sọ́dọ̀ kẹ́sì. ọlọ́ba ń kọ́ mi àtàjìjà rẹ̀ láti ìrẹ̀kí. ẹ̀jọ̀ ojú mi tó fi bẹ̀rẹ̀ sọ ní ẹ̀jọ̀ káwọn ṣàtúwà gba àwọn bí yóò ṣe local government local government local government ni àwọn ilé kíkọ pọ̀ ni àwọn tó jẹ́ ti senior báyìí ó sọ wọn. kí ni a fẹ́ béèrè. ẹ̀mí ò béèrè kan mo rò pé bá ti bá ní àwọn ilé tó tó jẹ́ ní kí ó kà sí tí ìjọ local government local government. gbọ́dọ̀ lọ́jọ́ kó alọ́nà ni bàbá ẹ̀yin náà yẹjú sí akẹ́ gbówó lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a ń lè láǹfààní àti pè wá sí nìyẹn àbí zero eight zero nine seven zero zero zero nine four nine. so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ torí tọ́lọ́run ẹ dákun onígbọ̀wọ́ kan ó ti wà fún sẹ́wọ̀n pé àwọn méjì ni wọ́n ń para pọ̀ so a ní bùkátà sẹ́nìkan sí tí ó jẹ́ ìyẹn nìyẹn. ẹ káàárọ̀ ìbẹ̀rẹ̀ tí ń pè ó kí ni bẹ́ẹ̀ ẹ káàárọ̀ kí lórúkọ yín o gbọ́dọ̀ tí ń pè kí ni bèrè yín. Hmm, ojú òpó yẹn o. ẹ ẹ gbọ́ padà. ẹ gbọ́ padà ojú òpó yẹn o. wàlẹ́kùn sọ̀rọ̀ àwọn ọmọ tó ń bọ̀. a kú ọlájú lẹ́nu ọlọ́run ní ṣe lọ́kọ̀ òkú fún wa. ẹ̀lú ìfà. à ń gbọ́ yín dáadáa. kí lórúkọ yín bọ́lá tí ń pè kí ni bèrè yín orúkọ tèmi ni yáàfin adésínà adimas láti masala ògbèrè tí ó yá ìbàdàn ògbèrè ìbàdàn ìbéèrè mi ni wípé lórí ọ̀rọ̀ owó òrìṣẹ́ káàdì kankan ẹni tó ń ṣe pos ń kọ́sà. ẹni tó ń ṣe pos ẹni tó ń ṣe pos tí wọ́n fi ṣáàjì sílé ìyẹn ń kọ́sà. Hmm wọ́n béèrè nípa oyin ò jáde. àti gbọ́ yín àti gbọ́ yín wọ́n nígbà tí à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó èlé wípé ẹni tó wá jẹ́ pé pos ló ń ṣe tó ń fi charges lé ńkọ́. kí ni mo charges fi lè kí wọ́n bá lọ dún báńkì àti kí ni ìtumọ̀ rẹ̀ hmm. ẹ̀ ń ṣe tiẹ̀ nígbà. ìtura kan náà wà fáwọn rẹ o ṣùgbọ́n mi ò lọ sí pé àwọn mi. wàhálà ìkùsára kí lórúkọ yín bọ́lá tí ń pè ó kí ni ìbéèrè afẹ́bù ìbéèrè ti fẹ́ owó zakati tẹ̀mí kára tí wọ́n ti wọ́n yọ ṣé àwọn fẹ́ bí mọ́ yọ ó ti mọ ọkọ mọ́sáàkì wọ́n fẹ́ àwọn òní pínyẹ pé mọ́sáàkì àwọn fún ma kọ́ síbẹ̀lẹ̀ ọ̀sẹ̀ kan ṣe. bàbá ọ̀rọ̀ yín àdàrú àsọpọ̀rọ̀ ń bọ̀ mẹ́ a sọ pé àwọn àsùnmọ́ fún zaka àwọn tí ọlọ́run bá ní ká fún zaka ìran mẹ́jọ ni à ń bọ̀ mẹ́ lóògùn ọlọ́run. naam gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ wípé ètò yìí ẹ dákun ẹ wo àǹfààní olówó iyebíye tí à ń rí ń bẹ. sàmà lè kúkà. wà á rí kúkà sọ̀rọ̀ lórúkọ yín o. nígbà tó ń dábàá yẹn gbọ́n lẹ́yọ̀. tí èèyàn bá fẹ́ tí èèyàn bá fẹ́ dá kírun ṣẹ̀kú tí a bá fẹ́ kírun níjọ̀mọ́ wọ́n máa ń ṣe wọ́n fẹ́ ka fatia wọn ò ní bẹ̀rẹ̀ látòrí fatia ọjọ́ tí èèyàn fẹ́ dá irun yẹn kí yẹn ṣé èèyàn lè bẹ̀rẹ̀ látòrí fatia yẹn àbí kéèyàn mọ̀ kà láti bẹ̀ ìbéèrè yìí ò clear o ẹni tí wọ́n bá fẹ́ kírun pé. ṣé tí wọ́n fẹ́ dá kí ṣé àtòrí ẹlẹ́mìí lánàá yẹn tó máa bẹ̀rẹ̀ ní àbá àtòrí bísímìlá yìí. ẹ bẹ̀rẹ̀ láti bísímìlá yìí kẹ́ ṣe jẹ́jẹ́ kẹ́ wá bẹ̀rẹ̀ fatia. Hmm, ọlọ́wọ́ gbà ẹni dáàbò bẹ́rẹ̀ kọ́ lọ́bẹ̀ kí so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ kan tí ó kún ẹnìkan tí ó ti wà nílẹ̀ náà. wàríkùn sọ́dọ̀ àwọn ọmọ ẹjọ́ mo gbọ́ nílò wà sísan wípé ìrun jímọ̀ kìí ṣe dandan fún obìnrin láti lọ kí so wípé obìnrin lè dá ìrun rẹ̀ kí nínú ilé lọ́jọ́ ti jùmọ́àtì. ṣé jẹ́ká béèrè náà nù. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ìrun júmọ̀ kìí ṣe dandan fún obìnrin kìí ṣe dandan ṣùgbọ́n tó bá lọ yóò gbà ládàá rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé yóò bá lọ kọ́ lọ pẹ̀lú àti ọkọ rẹ̀ tí yóò bá lọ kọ́ mọ̀ wọ ọ̀sọ̀ tí yóò máa dààmú ọkàn àwọn ọkùnrin tí yóò bá lọ kọ́ mọ̀ ló lọ́ fi ń dà sára tí yóò bá lọ jimá ló lóun lọ kọ́ mọ̀ tó gbàgbẹ́ ya bù mí. sọ gbogbo àwọn méjèèmú yẹn gbọ́dọ̀ pè sára rẹ̀ ṣùgbọ́n kápọ́mìnrin wá kírun lé ìwà ń banú jẹ́ wípé à sóò ní lára táwọn ọkùnrin ní yóò ní o. ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá rí pé à avenue tó kó fi máa lékún àgàgà ó túbà tẹ̀ ń ṣe ní dímọ̀ ibi tó ń lọ yìí òun tiẹ̀ lékún nínú nídìí ẹ̀sìn o kò sábúrú mbẹ pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ bárakà lọ́dọ̀ tó. tíráka méjì ni ó wà kí tọba kí n lé. bẹ́ẹ̀ni ni ó kì àìlálòkìhùn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ni ó kì tí jimá bá ti sùn mọ́tò sí ilé wọn kò lè fi máìkì mọ́ọ̀sì kí o máìkì lè gbéná pamọ́ àtẹ́ni tàìmú o kò yé sara mọ́tò kì í sara jẹ̀mọ́ bá ah, ní gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí i so ẹnìkan tó wà nílẹ̀ tọkọtaya kọlọ̀n kó mọ̀jẹ̀ kan sunkún wálé o kọlọ̀n kó bá ní san wọ́n ní ẹ̀sán olóore à ń fi àsìkò yìí a fi ń àsìkò yìí a fi ń sọ fún wa wípé ẹ jọ̀ọ́ a ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí so nọ́mbà tí a pè fún wa ní ìjẹjọ yẹn òun náà látún pè ẹni tó bá fẹ́ bá wa dá sí láti fi lè rọ́pò ẹnìkan tí ó kù yẹn sùn ẹ jẹ́ á pè nọ́mbà yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one bákan náà zero eight zero five three five six one one three one bákan náà ẹ má jẹ́ kí a gbàgbé wípé ètò ilé ẹ̀kọ́ àwọn ọmọ òrukàn eléyìí tí a sọ wípé lábẹ́ alwakfo islamic foundation èyí tí àwọn fadilatu sheikh suleiman amúbíyẹyà hafidhahumullahu ta'ala wa rahum tí wọ́n ń darí ẹ̀ àsọpé ètò yẹn ẹ̀rí pé àti ń kéde rẹ̀ fún wa ti pẹ́ àwọn in tí ó bá tún ní bùkátà tí ó tún yẹ kí a tún gbọ́ lórí ẹ̀ láìpẹ́ bí ibnillah àmọ́ gbọ́ so akàtúnfin ilé ìsọ fún wa wípé ètò náà ó ń lọ lábẹ́nú ó sì ní bùkátà sí ìkúnlọ́wọ́ gbogbo àwọn àtàjọmọ̀ ìyá náà àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣà ìsàn ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san lóore kó jẹ́ ká bà níbi tí ó ń lérè àhádà wasallallahu ala nabiyina muhammad wa ala ahlihi wa sahbihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.